Gani ò lè túnú kan lára mi àrà ló máa pa ẹ́ dànù àti wọ àtàwọn ọmọ ẹ̀. ẹ̀yin Ọ̀yọ́ Mèsì kí Aláàfin Ọ̀yọ́ tó dé mo pe ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ wá kankan ṣe sọ̀rọ̀ Gani ẹ̀rọ lóye without what Gani again in Yorùbá land tí ẹni tó ń ránṣẹ́ ikú sí ọmọ Yorùbá tí ò lè ránṣẹ́ ikú sí àwọn Fúlàní tó pa ọmọ Yorùbá he claim he is from Ondo state thousand ọmọ Ondo state ní àwọn Fúlàní ti pa Sunday Igboho dìde ó dìde tí Sunday Igboho ò bá dìde nígbà tí Fúlàní pa Yorùbá ti tán. Bàbá Èkìtì ti fárígá o wàhálà tẹ̀tíwá wà láàrin Bàbá Èkìtì àti Ìbà Gani Adams látàrí gbogbo atótónu tí Bàbá Èkìtì ti ń ṣe tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò pé kó jáde kó wá clarify ọ̀rọ̀ voice note tí òun gbọ́ nípa bó ṣe implicate Sunday Igboho pé ó lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè gẹ́gẹ́ bàbá Èkìtì ṣe sọ ń gbà yẹn ọ̀rọ̀ yìí ló ti wá di yánpọnyánrin báyìí o tó ti di gbọ́n mi sí omi òtó ó ti wá ń lọ fà gan báyìí tó fi di pé wàhálà ti wá wà gidi gan directly láàrin bàbá Èkìtì àti olóyè Gani Adams nínú fọ́nrán yìí bàbá èkìtì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nígbà tó lọ sáyìíká àwọn OPC níbi tí wọ́n ti ń ṣèpàdé ṣé wọ́n wẹ́kọ̀mù ẹ̀ ní ṣé wọ́n fẹ́ àtáàkì ẹ̀ ní kí ló ṣẹlẹ̀ níbẹ̀ ó ṣàlàyé o kódà bàbá èkìtì fòkànràn ránṣẹ́ sí gbogbo àwọn OPC lórí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé nípa Gani Adams ó sọ àwọn nǹkan kan tó lágbára díẹ̀ tó jẹ́ pé ó yẹ káwọn ọmọ OPC ẹ̀ kí wọ́n fi ti gbọ́ bàbá èkìtì tún wá pàpà tú àwọn àṣírí kan nípa ìgbésẹ̀ tó ní Gani Adams fẹ́ gbé lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ wo nǹkan kì í ràgó. Welcome to crossblog xtv remember to like share and follow us. bàbá èkìtì fárígá o ó ti fárígá gidi gan ẹ tó fi di pé bàbá èkìtì tiẹ̀ tún wá ń pe gbogbo àwọn ọmọ èkìtì pátápátá èkìtì parapọ̀ pé ẹ wo gbogbo yín tẹ̀ ń ṣe OPC pé àsìkò ti tó o tẹ́ ẹ̀ bá kí n ṣọmọ àlè ẹ wò kí ló dé tó fi sọ̀rọ̀ yìí kí ló fà á tó fi ń pe àwọn ọmọ Èkìtì kúrò tó ní àfi kí wọ́n ya kúrò lẹ́yìn Gani Adams oyè tuntun wo ló fún olóyè Sunday Igboho ṣá ẹ wò ẹ wò fọ́nrán yìí kẹ́ gbọ́ ohùn lẹ́nu bàbá Èkìtì. Gani ò lè túnú kan lára mi àrà ló máa pa é dànù àtiwọ́ àtàwọn ọmọ ẹ I saw them yesterday bó ṣe parí mítì wọn mo mọ̀ọ́mọ̀ lọ síbi mo mọ̀ọ́mọ̀ lọ sílé ìpàdé wọn lánàá mo mo park mo dúró àwòmọ́jú là ń wo ọmọ tuntun. ìwọ ọdà pé tó bá ti rí èmi ọmọ lúkà òmẹyọ àwọn tó àwọn tí sẹdẹ ìgbòho lò tó ṣẹnu wọn yan wọnà kiri ẹ kọ́ wọn lọ́gbọ́n. Gani ó ní kú síbi táṣọ ẹ wà Gani Adam dédédédé ní gbẹ̀yìn eré ṣùpá dédédédé ló máa gbẹ̀yìn ayé ẹ adólèmí ń gbé. Gani Adams lẹ́ ń gbọ́ tí bàbá Èkìtì ń bá fa wàhálà tó serious kan yìí ó ó lágbára díẹ̀. ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá máa fìyà jẹ Gani ilẹ̀ Yorùbá máa rú mọ́ ẹlẹ́sẹ̀ ìwọ ìwọ ọmọ ọmọ ọmọ ọmọ rádaràda alábàjọ àwọn bàbá wa ní wípé ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ ìrìn àjòjì àtẹ̀gìrìgìrì ìṣọ́dà ti jọ àdọ́tẹ̀ yorùbá nígbà ẹ bá ti mú ẹ kọ́ wọn lọ́gbọ́n who is you tani ẹ tani ẹ Gani tani ẹ kí ni ẹ nílẹ̀ yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi ẹ̀jẹ̀ ló ń bù ẹ́ lọ wá sọ̀rọ̀ ẹ̀ di important important person in Yorùbá land ògùn ló máa pa ẹ́ dànù ò ní jèrè tó bá ara àwọn ọmọ ẹ wá ní ká máa bọ̀ ní ká máa bọ̀ àwa ó rọ̀ lọ́rọ̀ láti borúkọ èèyàn jẹ́ ṣùgbọ́n you want to turn yourself on touch in Yorùbá land ọmọ ní sìkú ìrókò àwa la máa sìnkú ẹ ò ní ò ní kúre ò ní kúre wà á sọ̀rọ̀ sọ́ba ilẹ̀ yorùbá wà á sọ̀rọ̀ sáwọn ìjòyè yorùbá wà á sọ̀rọ̀ sáwọn ọ̀tọ̀kùlú yorùbá kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí nílẹ̀ yorùbá ta ni ẹ gà ní ara ló máa pa ẹ́ dànù kó àwọn àjẹ́ ìsìta wà á mọ̀ pé ọmọ àjẹ́ ayé kan kò lè gbójúgbójú kó pa ọmọ àjẹ́ ọ̀run. kò sí ìhàlẹ̀ tẹ́ hamẹ́ mi mi ò ní nǹkan kan tó kọjá yorùbá ìdẹ̀ lajú mi lẹ̀kẹ́ bà yorùbá jẹ́ kí yorùbá di ìtàn gbogbo ọmọ yorùbá ẹgbọ́ ọ̀tá wa ní Gani àtẹ̀yìn tẹ́ pẹ̀lú ayé lọ́mọ OPC Gani Gani ò ní ìran rere fún ayé yín. Gani Adams lẹ́ ń gbọ́ tí bàbá Èkìtì ń bá fa wàhálà tó serious gan yìí o ó lágbára díẹ̀. kó lè kó lè máa ra mọ́tò kó lè máa rí owó raṣọ funfun láti máa wọ̀ ni. kò ẹ̀yin náà wọ ẹ̀wọ̀nú mi ti yín bí ẹ ti ń rún pàmbẹ́ mo lórí ọ̀fẹ́ bá yín rìn dáadáa. ẹ jẹ́ pomi ẹ já tá mi lẹ́yìn tẹ́ wà lẹ́kìtì bíbẹ̀ i'm expecting you ẹ wá àtàkì mi ó kì í ṣe ẹ̀ márùn-ún mọ́ lẹ́ máa ṣe mítì tó jẹ́ pé èmi ni máa dára ẹ̀dá yín lára yá ń bẹ̀ tí màá tí màá tí màá túpù yín nìkan gani kan lò yín ni and uh, láti bá a ṣe that tí o bá jọmọ èkìtì that you say i surrender with ààrẹ àná ààrẹ Gani Adam wèrè ni ẹ mùmú ni ẹ mùmú ayé òun àtọ̀run who is Gani in Yorùbá land tí tí Gani fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kànáńjẹ́gbọ́n mọ́ wa lọ́wọ́ who is Gani adọ́lẹ̀mí ń gbé o ẹ wá àtàkì mi gbàyẹn ní Gani máa mà pé Yorùbá tòde òní ó yàtọ̀ síta náà èmi ti sọ fún yín pé ewé egbò lẹ Yorùbá ò lè jẹ́ fún yín mọ́ ọ̀dàlẹ̀ ní ni. ní OPC Gani Gani kan fúnra rẹ̀ ọ̀dàlẹ̀ Bíbélì wí pé ó ní ojú olúwa kan sí olùgbéraga agbéraga ènìyàn ẹni tí ò jẹ́ kankan ẹni tí ò lógun nìbàdàn tó lóun lógun lẹ́kọ̀ọ́ ẹni tí ò lógun nìbàdàn tó lóun lógun lẹ́kọ̀ọ́ ìgbàtà ìgbàtà àwọn boko haram lọ bọ̀m̀bádì ọ̀wọ̀ that is Gani Adams stay tó kílèmù pọ́mọ òdo ni àwọn àmọ̀ pọ́mọ àlè òdo ni kí ló dé tí ò jáde síta bombastic ọ̀sìnwé àtiwọ́ àti àsìkò láyé ọmọ ìrankíran bí bàbá ẹ ṣe da ọdẹ òmùrú I don't know why tó pé wọ́n fi ṣe Yorùbá ni ó yẹ ká ti káwa tá a jọ mọ ọmọ Yorùbá ká jáde síta ó ṣe wá jẹ́ àwọn olórí burúkú ló máa ń ló máa tètè lórí ọ̀fẹ́ gòkè àwọn tó dá Yorùbá rú tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá dára. ajáde síta òun ni òun ni òun ni olórí òun olórí ológun ilẹ̀ yorùbá ogun déódà ń fàdí sẹ́yìn àti wèrè olóṣù ẹ̀ tó wà lọ́dọ̀ tó pèrè ní ọmọ ọmọ bàtálá ẹ níjọ kúre níjọ kúre ni ìgbà tó o bá orúkọ sédè Ìgbòho jẹ́ ta lórí ẹ we don't know you a ti gbà pé o relevant nílẹ̀ Yorùbá jù kó lọ máa kó owó abẹ́dẹ́ funfun ẹ Ọya festival Ògún festival o sì máa ṣe Afẹ́fẹ́ festival àbí o sì máa ṣe ọ̀rọ̀ festival bóyá gan o sì máa ṣe aṣọ festival láti lè rí owó ná ọmọ àlè we don't see you ah, àárí ẹ mọ́ that is why we did not call you. àwọn kábíyèsí wa mi lè mi lè sọ pé àwọn kábíyèsí wa ṣe mistake wọn à ṣe mistake and thank God for their life wọ́n fẹ́ kí àṣírí ẹ tú. ayé ẹni bá fúlàgì program yìí ó máa fọwọ́ ẹ gbé ọmọ ẹ sí ni ẹ bá fúlàgì program yìí. àwọn ọba wa thank God for their life program yẹn tó ṣe yẹn ó expose Gani Adams pé eléyìí ò ní kankan ṣe à ń sọ̀rọ̀ pé wọ́n pa ìran Yorùbá à ń sọ̀rọ̀ pé wọ́n pa ọba ilẹ̀ Yorùbá ìtàn ló kọ́lẹ̀ ó kọ́kọ́ ní kábíyèsí ẹ praise mi bó ṣe yẹ kẹ́ praise mi ọmọ àlè kí ló ṣe fún ilẹ̀ Yorùbá àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí. Gani Adams lẹ́ ń gbọ́ tí bàbá Èkìtì ń bá fa wàhálà tó serious kan yìí ó lágbára díẹ̀. àwọn bàbá wa tó ti ní kábàjà ẹwà ní àwọn wa ní ká ẹwà wa máa lé ikú sí àwa òjò pa bàtà pẹ́ jẹ́wọ́jẹ́wọ́ etí ẹ̀ àní orílẹ̀ Yorùbá máa dúró Gani níjọ́ tó bá ti ànáǹsì pé Yorùbá nation bọ́jẹ́ òkú ló máa bọ́ sí bọ́jẹ́ ọ̀sà ìjọ yẹn lágbára tán ìjọ yẹn ló dẹni yẹyẹ ìjọ yẹn làwa máa lé kó lọ́mọ tó wà pé you did not belong to the Yorùbás àjòjì ni ẹ́ tó bá tẹ̀ máa gbélé gbé ilẹ̀ Yorùbá wọn náà àá bá máa tìtẹ̀ bí àlejò mò ń pè ẹ̀yin Ọ̀yọ́mèsì kí Aláàfin Ọ̀yọ́ tó dé mò ń pè ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ wá kankan ṣe sọ̀rọ̀ Gani ẹ̀rọ lóye without what Gani again in Yorùbá land tí ẹni tó ń ránṣẹ́ ikú sí ọmọ Yorùbá tí ò lè ránṣẹ́ ikú sí àwọn Fúlàní tó pa ọmọ Yorùbá he claim he is from Ondo state thousand ọmọ Ondo state ní àwọn Fúlàní ti pa thousand ọmọ Yorùbá làwọn Fúlàní ti pa thank you for my brother tó pè mí tó sọ fún mi pé bàbá Èkìtì iṣẹ́ tán rán àwọn rèé o òun ò lè jẹ mo ní àná láàrin yín tí brọ́dà mi fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó bímọ fún wa mo ní àná láàrin yín mo ní àbúrò láàrin yín mo tún wá ní fámílì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ láàrin yín mo ní ọ̀rẹ́ láàrin yín that is why mo fi ń rọ̀ bọ́ọ̀sì pẹ̀lú yín. wọ́n flagi program yẹn ẹjọ́ ẹ má bá mi tẹ love and life. mo bẹ̀ ẹ̀yin tẹ́ bá ní youtube ẹ gbé program yẹn jẹ́ ó lọ kó dọ̀dọ̀ Gani pé bàbá Èkìtì pé mo sọ wípé ọmọ àlè ni àwọn tó rán níṣẹ́ yẹn òkè yẹ kò yẹ kó ràn yàn ṣe ló yẹ kó wá bá èmi bára kó wá sèkìtì tí Gani bá wọ èkìtì lẹni tó bá fara rẹ lọ kó kọ́ mi bastard tí Gani tó bá bí ẹ wá sèkìtì I will told you that I'm èkìtì ma èkìtì tó dé òní ojú wa ti ojú wa ti là ọba mẹ́ta ti time tẹ́lẹ̀ bàbá pèmí ẹni bàbá èkìtì pẹ̀lú gbogbo ìwé tẹ̀ka disgrace ló jẹ́ fún yín o ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ bàbá akíntóye pé mi bàbá yẹn dẹ bùsẹkù bàbá àgbàlagbà pé òun gbọ́ Gani Adams lẹ ń gbọ́ tí bàbá èkìtì ń bá fa wàhálà tó serious kan yìí o ó lágbára díẹ̀. ó wá ní kára ọmọ kan ọmọ èkìtì àwọn òfòba àwọn òfò àwọn ọba títí wá ṣeré yẹyẹ you don't know the meaning èkìtì parapọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ọ́fíìsì Gani tẹ́ ẹ bá lọ withdraw tẹ́jọ́ ọmọ èkìtì ọmọ àlè nìyí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ọ́fíìsì Gani tẹ́ ẹ bá lọ withdraw kẹ́ lọ ká ẹgbẹ́ yìí jọ kẹ́ kúrò lẹ́yìn wèrè torí mo mọ̀ pé ìran ẹ̀yin ò ṣe ọmọ ìran kíran ojúlówó ọmọ ọkọ Yorùbá nìyí ìran Èkìtì yìí dalẹ̀ ọmọ Èkìtì tó bá dalẹ̀ Yorùbá ẹ ti mọ̀ pé ọmọ àlè ni ìran Èkìtì yìí dalẹ̀ o ìran Èkìtì yìí dalẹ̀ mo sọ ń sì kẹ́ ẹ gbọ́ ẹ kúrò lẹ́yìn Gani Gani ò lóore kan tó fẹ́ ṣọmọ Yorùbá wèrè Ọbàtálá ẹni pé nígbà tó bá tó time ààrẹ ààrẹ ààrẹ ọ̀nà kakanfò máa jáde síta nígbà tó bá pa yorùbá kú mẹ́wàá. under the government of buhari twenty six thousand plus ọmọ yorùbá ní boko haram padà nù kò tí ì tó àkókò fún ààrẹ ọ̀nà kakanfò ló ti jáde wéèrè àwọn àwọn tó máa dúró lókèrè tá máa sọ̀rọ̀ dídùn wọn ò lè wálé. ẹ bá lẹ fẹ́ gba yorùbá you work for the yorùbá come home ṣebẹ́yìn ni ìyá wa Ṣọlá kò gbọdọ̀ kú kò sáfúlé ó ń wọgbó kò dúró lókèrè kó máa sọ̀rọ̀ dídùn hmm. abánidá títẹ̀ bá wọn débẹ̀ Ṣọlá kò gbọdọ̀ kú mo gbégbó sàfọmọbìnrin yẹn ẹ̀yin wèrè kan tó bá pera lọ́mọ Èkìtì tó ṣiṣẹ́ tó ṣe pákópẹ́kópẹ́ yóò gbẹ ọbẹ̀ o yóò tẹ̀ra ẹ lógún ẹ̀ kò lógún ọbẹ̀ kankan torí tó bá àtàkì ìdílé yín Gani ò yọjú tó bá ṣèṣì sì ìyá tó gbé bàbá ẹ òkè ò níyà bàbá mọ́ tó bá káyàwó ẹ mọ́lé tó bá gbé wo sọmọ pé párọ́ tó wà lábẹ́ Fúlàní ògbògbò kí ògbògbò kí ògbò ní sórí ìyàwó ẹ tó yìn máléjì ló yẹ wọn á lò nílòkulò tó bá wá bẹ́ẹ̀ lò nílòkulò nìkan ti ní ó tẹ̀ wá dáa kọ́mọ̀tò wa pa ìgbà yẹn ló máa mọ̀ pé you don't have a leader Gani is not your leader it's better ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ OPC tẹ́ wà lẹ́kìtì mo ọlọ́gbọ́n ni yín olóye ni yín think twice. Gani Adams lẹ́ ń gbọ́ tí bàbá Èkìtì ń bá fa wàhálà tó serious kan yìí o ó lágbára díẹ̀. àwa ò lè gbà kó borúkọ Sunday Igboho jẹ́ we defend that name torí olóore wa ni Sunday Igboho ọmọ ọmọ ọmọ Bàtálá kò mọ mí ní Ọbàtálá yẹn lọ wo orúkọ gidi nílẹ̀ Yorùbá we defend anything we have we use to defend Sunday Igboho a máa gbé Sunday Igboho lé Gani Adam lórí náà àwa bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ Gani Adam ó ti dẹni ilẹ̀ ní ilẹ̀ Yorùbá a máa gbé Sunday Igboho lé lórí torí nígbà ìṣòro ẹni tá a rí ṣe rí ìgbà tẹ́bi bá pa èèyàn ẹni bá fún èèyàn ló jẹ lèèyàn máa mọ̀ Sunday Igboho dìde ó dìde tí Sunday Igboho ò bá dìde nígbà tí Fúlàní pa Yorùbá ti tán a máa gbé Sunday Igboho lérí Gani torí nígbà tá a képe Sunday Igboho ó dá wa lóhùn Sunday Igboho ààrẹ Báṣọ̀run Sunday Igboho ààrẹ akọni Oòduà wà tí ò pé méjì bẹ́ẹ̀ ni kò lóògùn kò lóògùn ó ní àyà ó wọ gbọ́tẹ fúlàní lọ. bẹ́ẹ̀ ni kò lóògùn kò ní òògùn ìyá àbẹ̀ rẹ́kọ̀d ẹni kíkà ni wàá mú rẹ́kọ̀dù títẹ̀ jáde síta tọmọ Yorùbá lè fi ṣe gbòsà gbòsà. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.